kàn sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ̀ ní kejì lórúkọ tèmi di àsìkò yìí àwọn ènìyàn lórí ayélujára pàápàá àwọn ènìyàn agbègbè alákùkọ ní agbègbè akíndésì sọ nípa ètò orin oníwákàtí mẹ́fà èyí tí ìlú mọ̀ọ́ká ọ̀dọ́mọdébìnrin ni Fẹ́rànmi Golden Angel ṣe tó sì wà lórí ayélujára níbi tí ó ti pe àwọn ìlú mọ̀ọ́ká olórin lọ́mọdé àti lágbà Mega 99 wà níbẹ̀ pẹ̀lú Ronke Glorious Glorious Twins Òkìkí Gold àti àwọn mìíràn bẹ́ẹ̀ ọj ọjọ́ ìyìn olúwa gbáà ní ọjọ́ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣónú ni cute abiola ní ìtakọ̀ngbọ̀n double joy challenge rẹ̀ ti gborí ayélujára kan báyìí bí ó ti kó ẹyin sísè méjì sẹ́nu lẹ́ẹ̀kan náà tó sì ń ṣàpẹẹrẹ ayọ̀ eléyìí tí ó jẹ́ oníbejì léyìí tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ti sọ di báyìí lórí ayélujára nípa kíkó ẹyin méjì sẹ́nu lẹ́ẹ̀kan náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ di àsìkò yìí àwọn ènìyàn sì ń kí ìlú mọ̀ọ́ká òṣèré nì bíọ́lá adébáyọ̀ kú oríire ìkẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ gíga ti unilag èkó bíọ́lá adébáyọ̀ ni ó kọ́kọ́ fi àwòrán rẹ̀ sórí ayélujára instagram lẹ́yìn èyí ní ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àwọn òṣèré àti àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń kí kú oríire ti ìkẹ́kọ̀ọ́ gboyè ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje bí ìtakàngbọ̀n sisi alágbo lórí tiktok ti di tọ́rọ́ fọ́nkálé ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ká ló sì gbà kan rí báyìí o bí ọlá adékúnlé ti ṣe tirẹ̀ láìpẹ́ yìí ní báyìí o láìdé bákàrè ti fọ́nà titi ẹ̀ síta pé kí àwọn ènìyàn ṣe nọ́mà lórí ìtakàngbọ̀n sisi alágbo ẹ wo díẹ̀ níbẹ̀. má lọ dáná lórí ìmọ̀ mi tó bá délé. èèyà. wà fún àpò ní kùtùkùtù òwúrọ̀ ní ìlú mọ̀ọ́ká olórin adéyẹ̀ká aláṣeyọrí fi fọ́nrán kan sórí ayélujára rẹ̀ tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń ṣe àmì sí àdúrà eléyìí tí ó sọ wípé má ṣe mí ní ológo àná ògo mi ti ń tàn báyìí káyé má sọ wípé mo ti ṣògo rí díẹ̀ níbẹ̀. mo ti ṣògo o ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí òṣèré Uche jumbo àti ọmọ rẹ̀ wípé wọ́n káre tí ìfẹ́ tí wọ́n fi hàn síra wọn lórí ayélujára tí àwọn ènìyàn sì ń ṣe àdúrà ní mẹ́sàn-án fún ọmọdékùnrin náà láìpẹ́ yìí òní Uche fi fọ́nrán ibi tóun àti ọmọ rẹ̀ ti jọ ń ṣeré sórí ayélujára níbi tí ó ti sọ fún ọmọ náà wípé mo nífẹ̀ẹ́ rẹ ṣó mọ̀ nígbà tí ọmọ náà dáhùn lóhùn wípé màámi mo nífẹ̀ẹ́ yín ní ìlọ́po mẹ́wàá sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin lùmọ̀ọ́ká òṣèré ni Stella Damasus òun ló ti wá dá àwọn ọkùnrin tí wọ́n ń bu ẹnu àtẹ́lu ìdáhùn rẹ̀ lórí ayélujára Instagram rẹ̀ lóhùn wípé ó ń ṣègbè lẹ́yìn wàhálà àti ìdàrúdàpọ̀ nínú ìgbéyàwó látàrí wípé ó sọ wípé òun fẹ́ràn bí obìnrin kan ti gbá ọkọ rẹ̀ létí nínú eré sinimá kan tí wọ́n fi díẹ̀ nínú rẹ̀ sórí ayélujára Stella Damasus wípé nítòótọ́ òun ò lòdì sí kí obìnrin tó ìjà ara rẹ̀ gbé kódà ó lè lọ kọ́ bí wọ́n ti ń ja ìpá eléyìí tí a àfọ̀sí taekwondo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lè máa gbára rẹ̀ sílẹ̀ lọ́wọ́ ìjà ọkùnrin ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ àwọn ọkùnrin lórí ayélujára ni wọ́n ti ń kí Tóyìn Abrahamu tí ó sọ ọ̀rọ̀ wọn ní dáadáa lójú arábìnrin ilẹ̀ Ghana kan tí ó jẹ́ ìlú mọ̀ọ́ká wípé a bí ó bá wá sí orílẹ̀-èdè Nàìjíríà yóò rí ọkùnrin tó dára àti wípé àwọn ọkùnrin tí ó wà ní Nàìjíríà wọ́n jí ọkùnrin tó jẹ́ pé wọn ò kì í yàlè rárá ní báyìí o ọ̀pọ̀ àwọn ọkùnrin ni wọ́n ti ń lọ sórí ìtàkùn Instagram pé ta ló rán ẹ níṣẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Tonto Dike ló sọ wípé Jésù ló ṣe ayọ̀ fún òun o ọ̀rọ̀ yìí ló sọ láti dúpẹ́ lọ́wọ́ ìlúmọ̀ọ́ká orí ayélujára ni Túndé Ednut ẹni tí ó fi fọ́nrán àwòrán Tonto Dike sórí ayélujára tirẹ̀ níbi tí Tonto Dike ti ń gbé ọmọpòyì tó sì ń fi ayọ̀ tó wà nínú rẹ̀ hàn léyìí tí ó sọ wípé a Ọlọ́run kó máa bá mi bùkún Tonto Dike nítorí wípé ayọ̀ rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò ṣeé fi wé rárá Tonto Dike dá lóhùn wípé ó ṣe o Túndé Ednut Dreadnought Jésù láyọ̀ mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àwọn ìlú mọ̀ọ́ká ọ̀dọ́mọdé adẹ́rìnpòṣónú àti asínijẹni Ìkòròdú boys ni wọ́n ti gba àmì ẹ̀yẹ àkọ́kọ́ wọn látọ̀dọ̀ trendup gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n ń làlújá jùlọ nínú àwòrán àmì ẹ̀yẹ yìí tí wọ́n fi sí orí ayélujára wọn ni àwọn ọmọdékùnrin náà ti sọ wípé èyí ni àmì ẹ̀yẹ àkọ́kọ́ ní àtìgbà tí a ti ń ṣiṣẹ́ kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn tí tó fi tèmi ní ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà ó dàbọ̀.